وعليكم السلام ورحمة الله وبركاته tí a bá fẹ́ fún òbí wa ní nǹkan ṣé dandan ni kí ti ìyá kó pọ̀ ju ti bàbá lọ àbí òṣùwọ̀n wo ni a máa lò àkọ́kọ́ náà hadith kan bẹ́nu Bukhari àti nu Muslim tí sọ̀hábà kan ti bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wípé ta ni kí n ṣe dáadáa sí ànábì sọ pé sallallahu alaihi wasallam ìyá rẹ ó tún ní ta ni ó ní ìyá rẹ ó tún ní ta ni ó tún ní ìyá rẹ ó tún ní ta ni ó tún ní bàbá rẹ pẹ̀lú àdísì yẹn ó túmọ̀ sí pé tí nǹkan bá jẹ́ mẹ́rin mẹ́ta ó lọ sọ́dọ̀ ìyá ẹyọ kan lọ sí ọ̀dọ̀ bàbá tí a bá lọ pẹ̀lú àdíìsì yẹn a já sí pé ohun tá a mọ̀ fún ìyá wa yóò mọ̀ pọ̀ ju ti bàbá lọ. bákan náà tá a bá fẹ́ lọ pẹ̀lú ìlànà ogún pínpín ìlànà ogún pínpín dúró sórí pé ohun tá a bá fún obìnrin méjì rẹ̀ la máa fún ọkùnrin. ohun tó sì fà á tí islam fi sọ pé ká fún ọkùnrin ní méjì ká fún obìnrin ní ẹyọ kan nínú ogún òun ni pé islam wo ta ló ń gbé bùkátà nínú ọkùnrin àtobìnrin ẹni tó ń gbé bùkátà lórí ẹbí òun náà ni ọkùnrin tí ọkùnrin bá jẹ́ bàbá òun náà máa gbé bùkátà lórí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ tí ọkùnrin bá jẹ́ ọmọ ọmọ ẹni lọ́kùnrin òun náà ni òbí lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ tààrà dípò ọmọbìnrin tó ga sí pé in most cases abẹ́ ọkùnrin ló máa wà tó sì já sí pé ọkùnrin yẹn náà ní gbé bùkátà lórí rẹ̀ ohun tí ọmọkùnrin lè ṣe ní abala ìnáwó obìnrin lè má lè ṣe so tá a bá wá yá ti ogún pínpín lò yóò túmọ̀ túmọ̀ sí pé ìlàjì ń ta fún bàbá láà ìyà. Hadísì àkọ́kọ́ òun dá lérí àlàyé. Hadísì kejì ó dá lérí ogún pínpín. Méjèèjì náà ni ó ṣe é lò. Àbájáde ẹ̀ náà sì ni pé ká ṣe dáadáa sí àwọn méjèèjì. Èyí ni kókó jùlọ tí a bá wá wòye sí pé ipò wo ni ìyá yìí wà ipò wo ni bàbá yìí wà ṣé bàbá ṣé ìyá yìí sì ń bẹ lọ́dọ̀ ṣé ìyá yìí sì wà ní abẹ́ bàbá tí bàbá náà sì ń gbọ́ bùkátà lé orí ìyá yìí àbí ìyá yìí òun ń dá gbé bùkátà orí ara rẹ̀ tí a bá wo àwọn nǹkan wọ̀nyí ó lè fẹ́ ṣokùnfà ká fi mọ bá a ṣe pín in àmọ́ ju gbogbo ẹ̀ lọ tí a bá lọ pẹ̀lú hadísì yẹn tó ga sí pé a fẹ́ fún bàbá àti ìyá ní àwa dá sí mẹ́rin a lè kó mẹ́ta fún ìyá ká fún bàbá ní ẹyọ kan pàápàá jùlọ hadísì yẹn ó dúró sórí pé ṣe é mọ̀ pé ọkùnrin wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó mẹ́rin ni ọkùnrin lè fẹ́ now tí ọkùnrin bá wá ní ìyàwó mẹ́rin tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin fẹ́ fún òbí wọn ní nǹkan ṣe é mọ̀ pé nígbà tí ọmọ ìyá kan tó bá fún ìyá ẹ̀ ní mẹ́ta tó fún bàbá ẹ̀ lẹ́yọ kan tí àwọn ọmọ yòókù náà táwọn náà fún bàbá wọn níkọ̀ọ̀kan àròpọ̀ tí bàbá yóò máa jẹ́ mẹ́rin nígbà tí tìyá ó máa jẹ́ mẹ́ta tó ti já sí pé ọ̀dọ̀ àwọn ọmọ ìyàwó kọ̀ọ̀kan ni ọrẹ náà ti fẹ́ wá. kókó ohun tí mò ń sọ ni pé a lè dá nǹkan tá a fẹ́ fún òbí wa sí mẹ́rin ká kó mẹ́ta fún ìyá ká fún bàbá lẹ́yọ kan torí pé bàbá ó tún lè níyàwó míì tóun náà máa bí ọmọ tó sì já sí wípé ọmọ orogún wọn kì í sábà fún orogún ìyá wọn ní àmọ́ ọmọ orogún yóò fún bàbá rẹ̀ ní nǹkan o wallahu a'lam.